kẹ́ ẹ pabì kẹ́ ẹ yàbì dun. ńṣe ni ẹ da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. kò sẹ́ni tí ò mọ̀ wípé èmi àti ayannijẹ yìí pé àjọ gírì lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò sẹ́ni tí ò mọ̀ wípé ẹni tí wọ́n yàn jẹ yìí àti ẹni tó jẹ wọn ò jọ gírì lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ti ń bẹ ńlẹ̀ ìyẹn ti ń bẹ ńlẹ̀ ìyẹn ò sì lè kú nítorí wípé onísùnà kò ní yéé gbógun ti bídíà oníbídíà náà kò ní yéé gbógun ti súnà. ìdí tó fi ń jó ń bí díà nìyẹn ìdí táwa fi ń jó onísùnà náà nìyẹn. nígbà tọ́rọ̀ wá rí báyẹn ojú wo ni ẹ̀sìn fi wo kárí ọ̀daràn ká wá tú àṣírí rẹ̀ torí pé ibi tí pírọ́blẹ́mù tí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bí petition tó bí ìfi ọlọ́pàá múni ìkó áńkọ́fù síni lọ́wọ́ ìṣeniyánmọ̀yánmọ́ ìyẹpẹrẹ ẹni lórí social media yìí ohun tó bí láàrin àwọn méjèèjì báyìí láti ibi ọ̀rọ̀ táwọn méjèèjì sọ kò tayọ iṣẹ́ tí ẹni tí wọ́n yàn jẹ́jẹ́ tó kan ẹni tó yàn jẹ nípa oníjìbìtì tí òun ti wà ní ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí. màá wá insha Allah màá wá yanjú ọ̀rọ̀ yìí lórí igun kìíní àti igun kejì igun kìíní láàrin yìí ó ní alimazulum ẹni tí wọ́n yàn jẹ torí pé òun ni igun ọ̀dọ́ tiwa orí tiẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní igun ọ̀dọ́ ti wá òun ló sì sún mọ́ kó gbọ́ mi yé òun ló súnmọ́ kó gba ìbáwí torí pé ó ń súnà ló pera rẹ̀ onísúnà sì máa fara balẹ̀ láti gba ìbáwí ni kódà nínú ẹ̀kọ́ súnà ò ní pé kódà tí nǹkan bá tún jẹ́tọ̀ọ́ rẹ̀ tẹ́mà ní kò fi ilẹ̀ kálàáfíà lè jọba ó tún step down ká ní nǹkan tún jẹ́tọ̀ rẹ sẹ́ àmọ́ kò sálàáfíà tó o bá lọ fẹ́ gba ẹ̀tọ́ yìí súnà tó wá sọ fún ọ pé ju ẹ̀tọ́ yẹn lẹ̀ ọlọ́run di fún ọ níbòmíì so ẹni tó jẹ́ni tiwa yìí orí tiẹ̀ ni màá kọ́kọ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí n tó wá parí ẹ̀ sí ọ̀dọ̀ ayanijẹ. ojú wo ni Islam fi wo ẹlẹ́ṣẹ̀ ọ̀daràn tààká ṣé n tẹ̀sí sọ ni pé tá a bá ti rí ọ̀daràn ká bọ́ sórí social media ká fẹ̀ díẹ̀ síta. Si ṣé nǹkan tí Islam sọ ò ní pé ká tú àṣírí ọ̀daràn fáyé oríṣìí mélòó ọ̀daràn gan ló wà àwọn nǹkan wọ̀nyí ni mo máa fọ èsì rẹ̀ nísìn láti fi yanjú mátà yìí ní igun ọ̀dọ̀ tiwa. alákọ̀ọ́kọ́ àwọn ọ̀daràn lórí wọn tárí wọn ká tú àṣírí wọn tàbí ká má tú àṣírí wọn wọn pín sí márùn àwọn ọ̀daràn sẹ́ káká wọn mọ́bi tí wọ́n ti ń dáràn ká wá tú àṣírí wọn tàbí ká bò wọ́n láṣìírí lọ́dọ̀ àwọn àfáà wọ́n ní oríṣi márùn-ún ni wọ́n oríṣi àkọ́kọ́ alimuzinibu ataibu mina zambi láàyò ayaru alimuzinibu ataibu mina zambi láàyò ayaru ẹlẹ́ṣẹ̀ ọ̀daràn tó ti ronúpìwàdà lórí ìwọ̀ ọ̀ràn ọwọ́ rẹ̀ àlẹ́tọ̀ọ́ àti fẹ̀dí ẹ̀ síta àlẹ́tọ̀ọ́ láti fẹ̀dí ẹ̀ síta torí pàdébí sọ pé àtá ibùmínà zambi kàmáàlà zambala àtá ibùmínà zambi nínú àdísì ibùnú mọ́já àtá ibùmínà zambi kàmáàlà zambala olùronúpìwàdà lórí ẹ̀ṣẹ̀ bí ìgbà tí ò dá ẹ̀ṣẹ̀ yẹn rárá ni ọlọ́run ti há dànù fún un. so kẹ́nìkan jẹ́ ọ̀daràn kó sì wùwọ̀ ọ̀ràn ìwà tó ní ìjìyà tó ní ìbáwí ó sì ti túbá ó ti ronú pìwàdà ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ mọ́. yálà lórí social media ni yálà sínú ìwé kíkọ ni yálà sínú wá sínú mọ́sálásí ni láti wá máa sọ pé lágbájá ọmọ lágbájá o lè ní máa jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀kọ̀já lè máa ní ìsìn ni ẹ̀sìn ọ̀ràn oníṣẹ́ yẹn. ọjà lè rí kò sì jalè mọ́ tó túmọ̀ sí pé ó ti túbá ẹ̀sìn ẹ̀sìn wa kò rán níṣẹ́ kó o máa sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ìwà ọ̀ràn tó ti dárí. ẹ̀sìn wo ràn ọ́ pé kó o máa dákọ rẹ̀ kó o máa fẹ̀ díẹ̀ síta. azinaba wàtáàbà ọdẹṣẹ ọdẹ títúbà ìwọ ló ní ẹ̀ṣẹ̀ tó dá. Allah subhanahu wa òun ló pe àwọn nǹkan kan ní ẹ̀ṣẹ̀ ló pe àwọn nǹkan kan ní ọ̀ràn kì í ṣèwọ ó dá ẹ̀ṣẹ̀ rí ó dẹ̀ ti túbá láyò àyàrù o ò ní fẹ́ díẹ̀ síta náà igun kan nìyẹn nínú àwọn ẹlẹ́ṣẹ̀ igun kejì ni alẹ́bí kọ̀dí ukúyìmá kọ̀dí ukúyìmá alẹ́yìn alhad láàyò ayar ẹlẹ́ṣẹ̀ ọ̀daràn tí wọ́n ti jẹ níyà ẹ̀ṣẹ̀ rẹ̀ rí àìtúmọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ àìmọ́ sọ̀rọ̀ ẹ̀ ọdẹ́ṣẹ̀ wọ́n dẹ̀ ti jẹ níyà ẹ̀ṣẹ̀ rẹ̀ pàápàá jùlọ lábẹ́ òfin Islam wọ́n ti jẹ́ níyà ẹ̀ṣẹ̀ rẹ̀ àní ìdí ká tún wá bọ́ta ká tún àmọ́ ní lágbájá ọmọ lágbájá ọmọ ń lu jìbìtì bó tilẹ̀ gà sí pé ó ti wà lẹ́wọ̀n o you don't need all that ìyẹn ṣe ara súnà nàbì. ọdẹ́sẹ̀ ọwọ́ ọ̀bà wọ́n jẹ́ ń yá èwo ni polongo tiẹ̀ kàtígórì two nu kàtígórì three alimuzinibu lẹ́dí láàyè jìhàrù bìzàmbìhì alimuzinibu alẹ́dí láàyè jìhàrù bìzàmbìhì ẹlẹ́ṣẹ̀ tí ń dá ẹ̀ṣẹ̀. àmọ́ tí ò dá ní gbangba ẹlẹ́ṣẹ̀ tí ń dá ẹ̀ṣẹ̀ ọ̀daràn tí ń dáràn tó ń yọ ọ̀ràn yẹn tí ń yọ ọ́ dá yẹ́jìbù aláàmàní alìmọ̀bíyí lùsùhùhù wàsátìrù àlè yìí Allahu akbar. ẹlẹ́ṣẹ̀ tí ń dẹ́ṣẹ̀ tí ń gbẹ́ṣẹ̀ dá tí ò ṣe hàn tí ọmọ fi ṣe fáàrí tí ọmọ fi ṣe yanràn ohun tẹ́sìn sọ ni pé ẹni tó bá ká a sọ pé òun yọ òun yọ ọ̀ràn dání ẹni tó bá wá ká a tọ́lọ́n bá fún un láǹfààní pé kó ká ó ń tọ̀hún. wọ́n ní kó bá a sọ̀rọ̀ ni kó sì bò láṣìírí lágbájá ìtòsí yóò dáa wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n wò ní ìsìn tí wọ́n bá gbọ́ ọ mú tí àwọn ìjọba bá gbọ́ ọ mú iye ìwọ̀n ọdún báyìí mọ̀ ni wọ́n mọ̀ kà sí kìíní lọ́rùn tàbí iye iye ìyà báyìí mọ̀ ni ọmọ jẹ lórí ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ o mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ o bẹ̀rù ọlọ́run o ìwọ tó o ká wọn ní yẹ́jìbò àlẹ́ ìka nùsùhùhù wàsátìrù àlẹ́ yìí wọ́n ní kó o ṣe nà sí àfún kó o dẹ̀ bò láṣìírí ìjẹ́sìn wa sọnù wọn ò ní kọ́ wá jókòó sórí àga kọ́ ọmọ fọ́n tá a mo ní lágbájá nígbà tí wọ́n fẹ́ gbá tàmẹ̀dù ọwọ́ mi ti bà á no o ò nídìí o ò nídìí ẹ̀ ẹ̀sùn sọ pé o ò nídìí pè é níwọkọ òun kan bá sọ̀rọ̀ nígbà tọ́lọ́run fún wọn rí yẹn ọlọ́run fẹ́ kó o bá sọ̀rọ̀ ni kó o sì bò rí láṣìírí táṣìírí yẹn ọba wá tú kọjá ti bò míì kọ́mọ̀jẹ̀ látọ̀dọ̀ tiẹ̀. kátígórì kẹrin àlèmúzinib alladhi yajharu bi dhanbihi alladhi yajharu bi dhanbihi ẹlẹ́ṣẹ̀ ọ̀daràn tó ń dá ẹ̀ṣẹ̀ níta gbangba tó fi ń ṣe fáàrí yajibu ala man alima bihi nusuhuhu hasibalimọ̀kọ́ọ́mí ẹ̀lẹ́rì yẹ̀tẹ́dí atahazir ẹni tó dá ẹ̀ṣẹ̀ tó wá tún fi ń ṣe fáàrí tó ń ṣe é hàn níta gbangba òkè kí lẹ̀sìn ní ká ṣe fónítọ̀hún ẹ̀sìn sọ pé ẹni tó bá ka ẹni tó bá rí níbi tó ti ń fi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe fáàrí tó ti ń fi ìwà ọ̀ràn tó ti ń ṣe ní gbangba wọn ni ó tún pè náà ni ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ lẹ́yìn náà ọ wà á wá ọ̀nà tó gbà kìlọ̀ fún àwọn èèyàn pé kí wọ́n má bọ́ sí i lọ́wọ́. ok ọ wá ọ̀nà tó gbà báwọn èèyàn sọ̀rọ̀ tí wọn ò fi ní lùgbàdì ọ̀ràn tí ń dá tó wá ń dá níta gbangba bí àpẹẹrẹ ní ìsìn orí ọmọ iléèwé kan ó ń fa igbó ó ń fa igbó ọmọ rẹ tàbí ọmọ ọ̀rẹ́ rẹ kan òun náà sì ń lọ sílé ìwé náà eléyìí torí ti ń fagbó rìn títí ọ wàá pè síbẹ̀ ah, wọn skul ni ọ ó sì wá ń fa igbó kọ́kọ́ pa nítorí mú lọ́wọ́ náà kọ́kọ́ pa bà náà sọmọ ah, pé ọmọ pé igbó ìmọ̀ dorí rú ni ah, wáyé tó fi sí ní skul lásìkò yìí ṣé tó ṣe káàkiri rèé bóun ló ṣe fẹ́ páàsì báyìí wọ́n bá sọ̀rọ̀ ó ti bá sọ tiẹ̀ tán nù ọmọ tiẹ̀ tí ń bẹ ń skul yẹn ọmọ ẹni tó ọmọ tó wà ń yẹn ọ wà pé ọmọ rẹ̀ ń ǹjọ́ ọmọ lágbájá tó bá ní òun ọ ni ọ̀dà tọ ọba mọ̀ ǹjẹ́ o ṣàkíyèsí pé ẹnìkan kan máa ń mu igbó nú àwọn ṣúdẹ́ǹtì àwọn wà mọ́ bá wọn rìn o mọ́ fàgbó o tọ́ba lóhùn mọ́ ń tọ̀hún ó ní ṣé ẹjọ́ máa ń sọ̀rọ̀ àìjọ o ẹjọ́ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni o. ẹjọ́ máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní o kí ló dé dádì kò sí nǹkan kan mo kàn sáà mọ̀ pé àwọn kan ní skul yín wọ́n máa ń mu igbó so ẹ̀tọ́ mi sì ni kí n bá ìwọ tèmi sọ̀rọ̀ kó má join gúrùpù wọn Ọ parí O ní ìdí kó o sọ pé lágbájá báyìí lórí ti mú gbó torí pé ọmọ rẹ òye rẹ ò ní gbé ó lè dé skul ọjọ́ kejì kó ní kó sọ fáwọn ẹgbẹ́ ẹ̀ pé ah dáàdi mímọ̀ rí lágbájá wọ́n ní mú gbó sọ pé ó dá wàhálà sílẹ̀ fọmọ ẹnìyẹn ó dá wàhálà sọmọ ẹ lọ́rùn nìyẹn àwọn tó ń mú gbó ọmọ dààmú ọmọ rẹ nínú ọgbà wọ́n mọ̀ dààmú ọmọ rẹ nínú ọgbà àbọ̀mọ tó wà nínú court courtism ọwọ́ aláǹfààní àti rí ibi tó ti ń ṣe rádaràda wọn ó sì jẹ́ni tó mọ̀ ọba pè pé wá ń bí yìí àà ó ṣe kóòtù ni sẹ́wọ̀n bí ẹ mọ̀ pé ó ṣe kóòtù sà àwọn ọmọ o kí ló wá wá débẹ̀ má ṣe o má ṣe mọ́ o ìgbà wo ló ti rí ọ̀rẹ́ rẹ kẹ́yìn fakọ́tì wò papọ̀ a lè má ríra wa láàrin ọdún kan má má ṣẹgbẹ́ lọ kóńbi ẹgbẹ́ tó ń ṣe ní o ó sì ra mọ́ tiẹ̀ lágbájá pẹ̀lẹ́ báwo ni o ṣé skul lọ o nǹkan kan o àwọn kọ́ọ̀tù tí ń bẹ́ skul yín ṣé wọ́n mọ yọ lẹ́nu ṣé wọ́n mọ trọ́bù rẹ dákun ọlọ́run ó dùn tì ọ́ o mọ́ wà pẹ̀lú wọn o jìnnà sí wọn ní o tọ́ba rí wọn lọ́ọ̀kan tí wọ́n ń bọ̀ báyìí gba ọ̀nà bòmíì ni o má sọ pé ma mọ̀ láàrin wọn o kí ló ń ṣe yẹn tòhádìrú ibùnáká hásìbàlìmọ̀kọ́m ẹ̀lẹ́dì yẹ̀tẹ́dí àtàdìr kì í wá ṣe pé ọ wà bọ́ sórí social media pé ó ń sọ̀rọ̀ ní ọ ọ wà ní a ah, nígẹta tí mo travel àbí níjó ní tí mo lọ bì kan mo kàn pàdé ọmọ lágbájá ni ní ń fagbó mo kàn pàdé ọmọ tàmẹ̀dùn ni tó wà nú àwọn cortism ah, ẹ̀sìn òfin yẹn rán ọ ẹ̀sìn kò fi yẹn rán ọ. ìsọ̀rí karùn-ún àwọn ẹlẹ́ṣẹ̀. àlèmúzìnìbu بذنب الذي يسبب الفتنة لعامة لعامة الناس المذنب الذي آه، المذنب المذنب بذنب الذي يسبب فتنة لعامة الناس يجب aláàmàní alìmọ̀bíhí ìlàmùbíhí wùláta alìhùmúr bìdúní alìmọ̀ àyàrọ̀ ẹlẹ́ṣẹ̀ ọ̀daràn tó jẹ́ pé ọ̀ràn tó dá tó máa ṣe sábà bí ìfòòró fún ẹni tí ò mọwọ́ mọ ẹsẹ̀ ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ẹni tí ò rà tí ò san bẹ́ẹ̀ ọlọ́run wá pé kí wò ó ká ọlọ́run pé kí wò ó ká ìwọ rí mọ́bẹ̀ léyìí tó ga sí wípé tó bá fi lè lọ tó ẹ̀skẹ́pù ọ̀nà tó dá yẹn. gbogbo aráàlú gbogbo aráàlú yẹn wọ́n ti rógo lọ́wọ́ ìjọba wọ́n ti dáràn ìwọ tó wá ka yìí kí lógúnṣe rẹ wọ́n ní kó fi tó ìjọba létí láì ní gbégbá ọ̀nà ìfìdí ẹni hàn síta wọ́n ní kó fi tó jọba létí láì ní gbé igbá ọ̀nà ìfìdí ẹni hàn síta bí àpẹẹrẹ ní ìsìn bóyá ẹnìkan ó pa ẹnìkan ó wá wó òkú ẹ̀ ó sẹ́gbẹ̀ẹ́ títì. àwọn ọ̀ràn ńlá nìyẹn o tí máa mú kí ọlọ́pàá ó sa ará àdúgbò nísàkúsà ọwọ́ ká ọ̀ka dáadáa kọ́dọ̀ tó láǹfààní àti kámẹ́rà rẹ̀ pàápàá ọlọ́ bá wọn ọlọ́pàá ẹ̀yìn ọlọ́pàá ti ń mélòó nǹkan tí mo rí rèé o kó tó lọ tàbí igi tó wà rèé ẹ má dàákọ mi ẹ̀rí mo ti fún yín yìí ẹ́fídẹ́ǹsì nìyí iṣẹ́ ọlọ́pàá àwọn ni wọ́n gba iṣẹ́ kí wọ́n wá ọ̀daràn lọ iṣẹ́ tí wọ́n nìyẹn ìwọ ti gbìyànjú ó ti la ìlú kúò nínú fìtínà tẹ́nìkan fẹ́ kó wọn sí. Si ẹ máa bá mi tẹ love àti like ó dàbẹ̀ ni pé inú ti ń bí àwọn kan wọn ìfẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ wọ́n ti ń tẹ anger faces ẹ máa bá mi tẹ love àti like ẹ máa bá mi tẹ love àti like àwọn kan ti ń tẹ anger faces. now ọ̀rọ̀ tẹ́nìkan fẹ́ dá sí ìlú lọ́rùn tọ́lọ́ ń pé kí wò ó rí i kìí ṣèwọ lóòtù wá bọ́ sórí afẹ́fẹ́ lóòtù wá mọ̀ ní ẹ wò ó mo fẹ́ fún yín ní update ǹjẹ́ ẹ mọ̀ pé òkú tí wọ́n pa síbẹ̀ yẹn ǹjẹ́ ẹ mọ̀ pé lágbájá ọmọ lágbájá ló pa mo pè lórí fóònù mo hide fóònù mi mo hide nọ́mbà mi mo ti bá sọ̀rọ̀ mo ti gbohun ẹ̀ sílẹ̀ láìpẹ́ màá lọ sí police station màá lọ rìpọ́ọ̀tù ẹ̀ wọ́n á gbé ó ń lọ sẹ́wọ̀n ní o ẹ̀wọ̀n ló ń lọ o àwọ̀ bá gan ni ọwọ́ bá gan ni <laughs> wọ́n ì ṣe bẹ́ẹ̀ wọ́n kì í ṣe bẹ́ẹ̀. tó bá já sí pé torí ọlọ́run tó bá jẹ́ pé nítorí ọlọ́run sọ ọ́ ló fẹ́ fi kó lùyọ tí kìí ṣe pé òun wá nǹkan míì lẹ́yìn rẹ̀ tó jẹ́ tàmọ́ rẹ tó jẹ́ àfojúsùn rẹ ò ní jẹ́ ìfọ́máǹtì tán fọ́lọ́pàá kó o tún wá gbé rẹ sórí afẹ́fẹ́. kò bẹ́sìn mú bẹ́ẹ̀. ọlọ́pàá ní àwọn informant tí ẹ máa tú àṣírí àwọn ọ̀daràn fún wọn kò sí kankan nínú wọn tí máa ń ṣe update lórí ẹ̀ kò sí kankan nínú wọn kí ló fà tí ọlọ́pàá fi ní CID kí ló fà tí ọlọ́pàá fi ní CID. ID section. Igun ọ̀tẹlẹ̀múyẹ́. Igun igun ọ̀tẹlẹ̀múyẹ́. Tí wọn ò ní wáṣọ ọlọ́pàá tí wọ́n máa rò pọ̀ mọ́ àárín àwọn èèyàn tí wọ́n sì máa fetíléko láti gbọ́ ohun tí bá ń lọ wọ́n sì lọ fún wọn ní ààbọ̀ ní olú ní ní ọ́fíìsì wọn. tọ́ ọmọ ìyá wa tí wọ́n yàn jẹ yìí ibi tó ti ṣe mistake nìyẹn. ẹ̀bi kì í ṣẹ̀bi ẹni ká má lè dára wa lẹ́bi. ẹnìkan ṣe gbájú ẹ̀. ìwọ sọ pé orí ó ń tọ̀hún. ó pẹni tó lo ókọ rẹ̀. onítọ̀hún sọ pé kò jáwọ́ ń bẹ̀ pé kò sí ń tọ́kàn ọ̀ pé ó kọ tòun ni. ọ̀rọ̀ yẹn ò yẹ kó dórí kò yẹ kó dórí social media tọ́ba gẹ́lì láì káàsọ̀ tọ́ba gẹ́lì láì nìkan kọ́ọ̀lìs. torí pé ìpìlẹ̀ gangan ni pé mọ́tà sì rí ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tí mọ́sádà lọ́hírà aburú tó hàn tí ó bá ti bi kíní jáde sọ fún àwọn ẹ̀ka ìjọba sọ fún ẹ̀ka ìjọba ní. lọ́pọ̀ ọgbà la máa ń lérò pé à ń ṣe tọlọ́hun à ń ṣe tọlọ́hun tó sì já sí pé kì í ṣe bọ́lọ̀ ń ṣe rán wa là ń ṣe é hùn àti fìtìwákùn. kí ni tẹ́ni ṣe ó ṣe gbájú ẹ̀ ó fọkọ àwọn èèyàn ó fi ṣe gbájú ẹ̀